حديث 52 هنا نعم كلاري الحديث الثاني والخمسون عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أخرجه البخاري àdéhùn yìí àdéhùn tó fẹ́ fún wa ní ìró ìdùnnú ní tàárọ̀ yìí ó fẹ́ fún wa ní ìró ìdùnnú ṣùgbọ́n táwa ti rí ọ̀rọ̀ tó bá fún wa ní ìró ìdùnnú náà ń pè wá sákìlẹ̀sì náà ní o ìpè kó ń kálukú náà ká lè pìpì àkálẹ̀ fún nǹkan náà dáadáa lẹ́yìn bá sì fẹ́ dáadáa kan fẹ́ràn pé ń láti sacrifice àwọn nǹkan míì náà gbogbo ní bá ti rẹ́ fẹ́ ti pé dáadáa kan fẹ́ ṣẹlẹ̀ yóò ti gbọdọ̀ sacrifice fáwọn nǹkan kan ṣáájú kí dáadáa wọn tó lọ́wọ́. afa àbúrò ẹ̀rọ gbàdísì náà wá wọn lójú ti ọlọ́run ìkẹ́ ọlọ́run kò mọ̀ ọba ó sọ fún wa yìí pé ọlọ́run ọba àlejò ọlá gan-an ló sọ ọ̀rọ̀ yìí o ó ní qala Allahu a'dadtu li ibadiya salihin ọlọ́run ní mo ti pìrìtì àkàlẹ̀ mo ti palẹ́sì kalẹ̀ fún àwọn ẹrú mi tó jẹ́ níire àwọn ẹrú mi tó ti kíni tó jẹ́ níire tó jẹ́ ní dáadáa ma la aynu ra'at ìtójú kan ò rí rí láyé wàlá ogonu sẹ́mi at etí kan ò sì gbọ́rú ẹ̀ rí wọn á pé a làgbàjà ń gbádùn a kò sẹ́ni tó gbádùn tó pẹ́sidẹ́ǹtì kìíní irú àwọn kan báyìí báyìí nílò ó sì gbọ́rí ànábì ni ọlọ́run ọba àlejò ọlá sọ wípé nítòhún tọ́jú kalẹ̀ di àwọn ẹni rí etí kan ò gbọ́rú ẹ̀ rí nínú bí nǹkan ní oṣù dàtú kọ́dà wà láàkátọ́ra àlàkọ́lì bìbáṣà kò sì lè rúwúyẹ́ ẹ̀ẹ́dá kan ò lè ọkàn ẹnìkan ò lè rórí ní gbogbo ẹ̀dá láyé péjì ntí ẹ̀ wá pèsè àti ntẹ̀rù nǹkan báyìí káàlì máa fi gbádùn láyé sẹ́wọ̀n pé oríṣiríṣi gbádùn téèyàn bá ti kówó máa nísìnyí nìyẹn fi ń gbádùn láyé mọ́ téèyàn bá rà fóònù kàdí bẹ́ẹ̀ ní a fi ń sùn nísìn tó o sùn lórí ẹ̀ o pọ̀ wà nínú omi ni irú fóònù táwa ń sọ yìí wọn ọ̀tá lówó kẹ́bùkẹ́bù o kò sí owó kẹ́sí owó kẹ́bùkẹ́bù bí àwọn ní one million jù bẹ́ẹ̀ lọ ní fóònù tó yóò fi ṣiṣẹ́ ìjì lásán àmọ́ tí wọ́n náà bá jí wọ́n náà rúdùn sáà fóònù ó sì ti lára ẹ̀ nígbà tí wọ́n lè gbé ọ sínú ẹ́ńjì kan kọ́ wá tó wọ́n tó gbogbo egun ara rẹ kí lè tó mọ́ bẹ́ẹ̀ ni irú fóònù táwọn bó ti rí yẹn kọjọ́ ọdún tàlẹ́ náà tọ́lọ́ lóhùn tọ́jú kalẹ̀ torí pé kẹ́ni anabi sallallahu alaihi wasallam ojú ìwà náà àdé sì yí pé wàlá ayinrọ ntójú òrírú ẹ̀rí láyé nínú àwọn kan gbádùn tàlìjẹ́nà wàlá ogúnná sẹ́mi etí kan ò sì gbọ́rú ẹ̀rí wàlá kọ́tọ́rà àlá kọ́líbi báṣẹ́rì ẹ̀dá kan wà lè ronú kakújẹ́ ntí ẹ̀ serú nǹkan yìí káyọ̀ ọmọ fi gbádùn tí báwọn yẹn ń jòkó wọn ronú lórí àwọn kan láwọn gbádùn gbádùn gbòó náà ni kọ ọwẹ tọ́lẹ̀tì ọ̀fẹ́ fojú rí gbẹ rẹ tó fi tọ́ àwọn nǹkan tí wọ́n ti ṣe lórí ìṣèlú náà ń gbádùn ayé ti wà ọbẹ̀ tábà òfin fọwọ́ kà dì rẹ ìwé kẹ́ni wọ́n kà pẹ́sẹ̀ náà ni yóò sì fọ tẹ omi yóò kà pẹ́sẹ̀ àtẹ̀kẹ́ yóò sì tẹ omi yóò fọ tí yóò máa dúró tó fọwọ́ rẹ kàn gan lọ àti gbogbo àwọn oríṣiríṣi nínú àwọn nǹkan téèyàn fi ń gbádùn láyé lẹ́yìn àti kí tó wá ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ti wá rí òun náà fake ní gbogbo fake òní gbogbo eléyìí dànù láyé darí àlìjẹ́nà jìnnà wa èèyàn wa lè rò wípé báwo ló ṣe rí ìyẹn ànábì sallallahu alaihi wasallam ló ń sọ fún wa jàmá ẹ wá wo bọ́nà ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ lórí ahọ́ ànábì bí gbogbo ẹgbẹ́ ìbáàdí àsọ̀lẹ̀hìn lórí ọgbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ní eré ọgbọ́dọ̀ jẹ́ ní dáadáa tani wọ́n pèlè dáadáa òun lẹni tí gbàgbọ́ dúró pẹ̀lú ọlọ́run tani wọ́n dáadáa òun lẹni tí ọmọ ọlọ́run àti ní kọ̀kọ̀ tani wọ́n dáadáa òun lẹni tí jìnnà sí gbogbo ní èyí tí ọ̀dà abẹ́lẹ̀ ọmọ gbìyànjú ọmọ paasi ọmọ paasi díẹ̀ díẹ̀ tó fìlẹ̀ ju wẹ̀lẹ̀ fẹ́ẹ́ yóò jẹ́ olùbẹ̀rù ọlọ́run lọ́kankan àti ní kọ́kọ́ yóò sì rí wípé tóun bá ń fẹ́ fúnra òun òun náà lọ́wọ́ fún ọmọlàkejì òun eléyìí ni ti anabi sallallahu alaihi wasallam tóbi fún kálukú wa ní ìròdùnú ẹ̀rí kò máa sọ lẹ́ẹ̀kan pé èèyàn sacrifice sacrifice ni wọ́n á fi ní o kí ni sacrifice náà ni wípé pàápàá jùlọ lórílẹ̀‐èdè tiwa tá a wà yìí àti láwùjọ tá a wà á rí àwọn oríṣiríṣi àwọn nǹkan míì tí yóò fẹ́ mú wa hu àwọn ìwà míì àwa láwa tẹ̀ mọ́lẹ̀ fún un tọ́lọ̀ lóhùn tó ju kalẹ̀ mọ́lá ayélujára àti bóò ni ó ti jẹ́ tèmi wàlá ogun sẹ́mi àti bóò ni ó ti jẹ́ tèmi nǹkan yẹn ọ̀wọ́ àrà tẹ̀ mọ́lẹ̀ fún un rọ́ kò bá mi ìfọ́jẹ́tọ̀ ọ̀hún ọ̀bọ mi lọ́wọ́ torí pé táyé ọ̀wẹ́ mọ̀ báyà táyé yìí ni ọgbà fẹ́ẹ̀kì wọn mọ̀ bẹ́ẹ̀ náà sí yàn ẹ̀yin náà ìwé bá lọ ra nǹkan lọ́dọ̀ àwọn ibo tọ̀ bá ti dá àwọn ńgbà míì fẹ́ẹ̀kì náà wọ́n tún tà fún ọ níta òrìjínà àbí ọ̀bá wà ríbi bẹ́ẹ̀ kan máa fẹ́ẹ́ fi èyí tó bá jẹ́ fẹ́ẹ̀kì owó ọ̀bẹ tà fún ọ níta òrìjínà ṣùgbọ́n tó bá wá ni òun ni wọ́n fẹ́ gbé àwọn èèyàn lójú ẹwọ ọ̀pọ̀lọpọ̀ tó bá lẹkú jòkó sí níkẹ ayé lówó ayé tí wọ́n wá lọlé ìlú báyìí hmm? torí kí ni ìbá ayé ni ayé wa ni fèkì ni gbàwó ní ọ̀tàn intanlọ máa ta fàkọ́dí kọ́ mẹ́tì kìyà mẹ́tì ẹni tó bá ti kú báyìí ti tán náà àlìkìyàmọ̀ ti bẹ̀rẹ̀ nù àlìkìyàmọ̀ ti ti bẹ̀rẹ̀ yóò ti máa rí àwọn fìrífìrí pé sóun ọ jẹ́ ìyá ni àbí òun sì mọ gbádùn yóò ti máa jẹ kan méjì abẹ́rẹ́ òun kọ́lọ́n kọ́mọ́sá jẹ́ kí ọ̀rọ̀ tó já sí ìkẹ́ ìgbádùn برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته